wọn náà ni wàsíyà wàsíyà ni tí òkú gangan wá sàsọsílẹ̀ kọsọfún tó ń bá kú ẹ̀rí pọ́wọ́ pọ̀ láàrin àwùjọ àwa Yorùbá gan tẹ́yọ àbàbà ọ̀kẹ́ sáwọn ọmọ bí tó ń bá ti kú ẹ̀ gbọ́dọ̀ má dáná ẹ̀ dáná òun ogun yín ni ẹ̀ sòkú dáadáa o ara kí a sọ báyìí afáyé yìí pé inú bíbí àlọ́wọ́ bíbí àti ọ̀dà tó burú jáì onáà ni pé ìjọ tó ń bá kú tàbí lẹ́yìn ìgbà tó ń bá kú kí wọ́n sọ yìí pé kí wọ́n sọ yìí pé wọ́n sìnkú àlejò tí a wá kó fa lóúnjẹ òbí ìtọ́ ìdára ìmọ̀ lima ń yàtú wà lẹ́kọ̀ọ́ àlè rọ̀ hẹ́yìn. nígbà míì òkú ọmọ ẹjẹ́ òtí kọ́ máa ṣe àsọtẹ́lẹ̀ ipe ẹ̀fọ́ àwọn sábà kàkúrà nìfọn lówó wọ́n sọ pé wọ́n mú ní owó tí ò bá fi lẹ̀ tàbá àti ọmọ ṣe subahánàlá tàbá àti ọmọ ṣe láhìlá ìdọ̀lọ́ gbogbo tá a wí orí bídí àní tá a kọ òbúrú jáì wal ma'khudh min haram li akhi owó tá a gbà bẹ́ẹ̀ haramu ní fẹ́ntọ́ gbà wọ́n wọ́n á sùn bí tìláwa wà dhikri li ajli dunya ó ní kó dẹ̀ntọ́ gbà wọ́n bẹ́ẹ̀ ọ̀sẹ̀ náà ọba nítorí pé ọkà ọ̀rọ̀ náà ọba tó yẹ kó gbalada ọkà nítorí ilé ayé ọ̀rọ̀ náà ọba wọn ni agbalada lórí ẹ̀ ni ntana bi wa muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún ani pé tó bá ka harfu kanu qur'an yóò máa gba láàdá mẹ́wàá lórí harfu kọ̀ọ̀kan torí tó lọ́wọ́ fi náà kà wọ́n sọ pé o burú lórí ẹ̀ nítorí náà oní kò ní láàdá ó sì sẹ̀ alàlámàtàlá ẹni inú sáré bukhari inú sáré bukhari oní sáré bukhari sáré bukhari ó sì sáré bọ̀ ẹ̀ alàyé ni ọsọ mbẹ yìí pé wọ́n yìí múra wọlé kọ́ọ́rì wọlé dúnìyà wọlé áhìlú wọlé mọ̀tí àtìmáà ẹ̀ tọ́ bá lọ ka Quran tó di pé ń gbowó lórí ẹ̀ wọn ò ní fún un ẹ̀ tó sì fún un náà àtẹ̀ntọ́ gbà ó ní àtìmáà ní àméjèèjì lẹ́lẹ́sẹ̀ kọ́máàsì bẹ́ẹ̀ wọn fọ́ kékeré bù ú ìwọ́n o tó ẹnu kutubu àwọn hanafiya ọsọ bẹyì pé ìmẹ̀lẹ̀ qur'an bil ujra kéèyàn ọ̀ka qur'an kò bu olórí yẹ láyé sahiku sawaba kò ní balada lórí yẹ láàlì mayiti wọlé lẹkọọri òkúta òṣèlú kò ní bá bẹ́ẹ̀ ni wọ́tọ̀ ọ̀ka gan òní dáadáa lórí yẹ sheikh ali tọ̀ntọ́wí ẹnu risala ẹ̀tọ́ pé ni muhammadu abdulwahab ẹ sọ wípé àwọn hanafiya wọ́n fi rinlẹ̀ yìí pé bùtùlán kéèyàn sàsọtílẹ̀ pẹ̀lú pé ẹ parí kuranu ẹ kébi ní kuranu tí mo bá kú láyé tàbí ẹ sì láàyè láàyè ẹgbẹ̀rún kan àbí jù bẹ́ẹ̀ lọ ipò ẹ̀sọ́ yìí pé ìtì ọ̀dà ni tó burú ni. nínú àbídí ọ sọ yìí pé ká máa sọ wàsọ yàrá zamani náà ó ní àwọn tí à ń bá gbé àwọn tá a gbàgbélé ayé lásìkò tá a wà yìí wọn òun kálukú ọmọ sàsọsílẹ̀ yìí pé ẹnì kọ̀ọ̀kan náà wọ́n máa sọ yìí pé ẹtọ́ fẹ́ sàsọsílẹ̀ kí wọ́n ṣe ń jẹ fóun ó ní ọ̀n bẹ lọ́rùn ẹ̀ àwọn àìmọye ẹ̀rọ ló kì í nígbà míì kò yọ nígbà míì kò pẹ́rẹ́ léyẹ ẹ̀jẹ̀ ní ọ̀pá nígbà míì àwọn ntọ́jẹ máa iman kafarat àwọn ntọ́jẹ kí ó fi sẹ̀tara ọ̀ràn tó dá kò ní í san ó ní ó sì lè sọ pé ẹ mú owó kékeré kan ẹ lọ́ọ́ máa fi ẹ jù yẹn yóò wà lọ́ọ́ gbé owó tó pọ̀ yóò àṣọ yìí pé kí wọ́n kú fáwọn èèyàn tí wọ́n ka Kùránì gbà tó ń bá kú tán àtàjọ bá ṣe la ilaha illallah táwọn àáfàá ti sọ yìí pé kò lẹ́tọ̀ọ́ kéèyàn ṣàsọtílẹ̀ rẹ̀ tí ó lè gbogbo àwọn tá a bá ń ṣàsọtílẹ̀ ká bá sọ fáwọn èèyàn pé tó ń bá kú kọ́ dáná tàbí fáwọn àáfàá ló wọ́n bò ka Kùránì wọn sì fi dáa kò lẹ́tọ̀ọ́ nù ṣẹ̀rí àtọ́lọ́hún wàá nà máa ń wí àkúdà ujra alálẹ̀ kíra ati ati ẹni yòówù tó bá lọ gba owó lórí kíka koranu ẹ̀ wọ́n máa ń yọ̀ tí ha àtẹ̀ntó fún lówó yẹ àsìmán abéjìdẹ́lẹ́sẹ̀ alama khairuddin aromli ashafi ó ní tí àwọn fatiwa lọ́dọ̀ àwọn ṣàfihàn ó náà ní pé téèyàn bá gbó kò séèwọ̀ ká gbowó lórí pé èèyàn kọ́ yẹn kọ́ran ọ̀dà ní kílẹ̀ ọkọ̀ mọ́ kọ́ran ògbówó ẹ̀ òkọ̀ ọkọ̀ ọwọ́ adi kéèyàn wá sanwó lẹ́jẹ̀pọ̀ kọ́ọ̀yàn oníwọ́bọ̀ kakura lórí pọ̀ sanwó ni wọ́n ní iya bidia bidia tún lamuyafa aliya ahadumina kulafa ó ní bidia tẹ́ nìkan náà àwọn tí a rúlé ànábì òsè ni agbọ́dọ̀ jìnnà sí i ẹ mẹ́yẹ àwọn hadith tó pọ̀ òun náà ni ọ wá lórí wípé tí ó bú àwọn tí a ń gba Quran tí a ń ka Quran gbogbo tí a ń jẹun tí a ń fi dáhùn fi jẹun inú ẹ̀ ni ọ̀rọ̀ tí anabi wa muhammad sallallahu alaihi wa sallam tọ́sọ imaamu hakim ó ní ọwọ́ sahih imaamu dahabi ó sì ọkọ̀ nfààmù yẹ ọ̀rọ̀ náà ni pé anabi sallallahu alaihi wa sallam sọ yìí pé ta'allamu al-Qur'an ta'allamu al-Qur'an ẹ̀kọ́ ìmọ̀ npa Qur'an ẹ̀kọ́ npa Qur'an wasalu lọ́wọ́ bí ẹ̀sì máa fi bẹ́ẹ̀ lọ́wọ́ báyìí ẹ̀ máa fi bẹ́ẹ̀ lọ́wọ́ báyìí fún pé kẹ́ ẹ wọ́ bo aljanna kẹ́ ẹ wà aljanna qabla an yata'allamahu qawmun yasaluna bi dunya káwọn èèyàn kan ó tó lọ ka quran ó tó lọ kọ́ńpa quran tó yẹ pé ayé wọn máa fi wá fẹ́nẹ̀lì quran dájúdájú quran tá à ń wò yìí ó yàtọ̀ alamu salasa àwọn èèyàn mẹ́ta wọn kọ́ àkọ́kọ́ rọ́jùlù yorùbá yìí bí yìí ọ̀nbẹ náà àti ọ̀ka quran aláwọ̀ kọ́ wọn lẹ́nu pé tó bá ti ka quran tó bá kọ́ tán yóò máa fi ṣe yàrá òun yóò máa dùn kò ní síbẹ̀rù ọlọ́run wọn rò pé alọ́ọ̀pọ̀ ibi tí bá ti ka quran àwọn èèyàn máa pa alọ́ọ̀pọ̀ ìtọ́ka ń bẹ́ẹ̀ kò ní lapa nínú ẹ̀mí wa ohun dòdò ni wọ́n ka tó bá ti kà tán kálukú ó tún máa fún lówó ẹjẹ́ àṣewọ́ alukur'an wàrọ̀ jùlọ yẹ sáà kìlùbí yìí ẹnì kejì lẹ́yìn tó yẹ pé nǹkan tí ọ̀jẹ̀ ní fi ń wá yọ̀ọ́ kà ń torí wọ́n máa fún lówó tí ń kà ní ẹlẹ́ẹ̀kẹta wàrọ̀ jùlọ yẹ kọ́ wọnìlá ẹnì kẹta ní àti ọkọ̀ ń pa kur'an lẹ́yìn tí ọkà ń torí tọ́lọ́hún àbẹ́ta tánàbí sọlọ́lọ́ àṣọ sọ fún àdìẹ kí wọ́n kà nítorí náà ẹnì kejì ṣe pé ní yóò máa fi Quran jẹun kejì ṣe pé fi kọ̀ yẹn o bọ̀ tí a bá ti lọ́ọ́ kà ní ọ̀dọ̀ ẹmu ohun tí mo kà wá àti bá yín fi yàsín lẹ̀ lé àti lọ́ọ́ ká yàsín lẹ̀ ìzáwáká àti kà fún yín gbogbo àwọn kan báyìí wọ́n fẹ́ ká jìnnà sí kò sí inú nǹkan tí ọwọ́ àánú ti òfin tọ́lọ́ àti ti ànábì wa Muhammad sallallahu alaihi wasallam asáàrù mi tó gbajúmọ̀ tí àwọn èèyàn máa ń kà wọ́n lọ́wọ́ látọ̀dọ̀ Ibn Umar kọ́nà ọba níyọ́nú sí bàbá àti ọmọ àti gbogbo àwọn ọmọlẹ́yìn ànábì wa Muhammad sallallahu wọn lọ sọ yìí pé ìdààmátà ahadukum tẹnìkan ní bá kú láyé fala tahbisu ẹ má gbé pamọ́ ẹ má dìlé rẹ o wàá sọ̀rọ̀ bí ilé akọ́bìrì yìí ẹ tètè sáyé lọ gbọ́dọ̀ nù sàárè rẹ wal yaqra inda ru'si wal yaqra inda ru'si bi fatihati al-baqara kẹwàá ka ibi orí rẹ ẹ ka ìbẹ̀rẹ̀ suratul baqara wa inda rijlihi níbi ẹsẹ̀ rẹ bi khatimatiha ẹ kà parí suratu bakara mbẹ asaru yẹ kí làwọn afa aṣọ lórí yẹ Imam Al-Albani kọlọba ni kẹwọn inú tíra àwọn tá à ń pè ní akamul janaiz wà bídà uha wọn ni nígbà tí a sọ gbogbo àwọn bí wọn ti gba àdìsí bí wọn ti gba asaru ìjáde wọn ni hada sanadun da'ifun jiddan wọn ni sanadu yẹ wọn ni ọlẹ́ẹ̀pọ̀ da'ifun jiddan wọn ló lé wọn ló sì ní walaw illatan wọn ló lálẹ́bù méjì lẹ́gbà jásà lẹ́bù yẹn tá àwọn ni àwọn kan náà àwọn àfa kan sọ yìí pé ọwọ́ hasan wọn náà dìsọ̀ dáa ni lẹ́gbà tí wọn kó ọ̀rọ̀ sí àwọn yẹn lẹ́nu tán wọn wá sọ yìí pé inú riwaayà mi ọwọ́ ń bẹ̀ yìí pé kanatil ansoru yaqra'una inda al-majlisi surat al-baqara àwọn ansor ńlù Madina wọ́n tó kù kaba kú wọ́n ní wọ́n máa ń kà á àbí tó kù kaba fẹ́ kú ẹ̀ńdẹ̀lì méjìtì ẹjọ́ òtí kù tó fẹ́ kú làyé ọbẹ̀ kò tí ń pọ̀ kàkà kú lọ́wọ́ tó bá ń pọ̀ kàkà lọ́wọ́ wọ́n ní wọ́n máa ka súwátù lè bákọ́ra bí òkú ẹ̀. Imam Albani wa tó sọ fún wa pé wà fi sanadi Mujahid wọ́n lẹ́nu ká bẹ́ẹ̀ nínú sanadi wọ́n ní Mujahid là á pè wọ́n wà lẹ́sàbẹ̀ kọ̀wé wọ́n ní àdìsí ni òṣùwọ́n bì tẹ́ bá gbà wá. ọ̀kọ́ nígbà tó dínkù díẹ̀ tí ó kú láyé wọ́n ní kọ̀mọ́ntì ń ṣe mọ́ káwá sọ yí pé ọ wọlé nígbà tá a sọ yí pé kánẹ́tì là ń sọ̀rọ̀ àwọn à ń sọ̀rọ̀ ara àmàdínà wọn máa ń kà ẹni tó bá fẹ́ kú láyé wọn máa ń ka sọ́wọ́tì bákọ́rà wọn máa ń kà fún wọn ni wàlúmọ́rọ́dù bíyà ẹ̀ńdẹ́lẹ̀ ẹ̀tẹ̀dọ́ etí ẹ̀ ń gbà lérò bẹ́ẹ̀ ni nígbà tí bá ń pọ̀ kàkà kú lọ kọ́lọ́ wọn lè sekú ní ìrọ̀rùn fún un. Imam Ibn Taymiyyah inú tíra wọn Ikhtiyarat al-Ilmiyah wọ́n sọ fún ayé pé wọlé kíra alàlùmẹ́yì ti bá dààmú tí ì bìdà lẹ́yìn ìgbà tó kù bá ti kú tán káwá gbogbo àgbé kuraani àwọn ń ka kuraani lẹ́yìn wọn ni bìdà ni bi khilafi lè kíra àti alàlùmọ́tàdọ̀ yàtọ̀ sí ẹtí bá ń kọ̀ kàkà kú lọ kásọ̀ yípa ń ka kuraani ibi títí wọn kà kú lọ àfi láyé láyé lílẹ́nu fẹ́yìnà tustahabu wọn ni mustahabu ni tustahabu bi yasin ni mustahabu ni tó bá jẹ́ pé suratu yasin lọ́ka wọ́n wá mú hadith kan wá hadith wọn mú wá ní pé hadith yẹ Abu Dawud àti Ibn Majah lọ gbà wá látọ̀dọ̀ eh, Makil ibn Yasaru tó jẹ́ sàbí àdìgbò amasọ̀sán ó ní ànábì sọ yìí pé ikrawu Yasin ala mutakum ala mutakum ẹ̀ka suratu Yasin ẹ̀ka fókù yìí báyìí máa múná wá wí inú àwọn tí a máa ń pa àdísì ó ní isnadu da'if ó ní isnadu ẹ̀ ó ní kọ̀ọ̀lá láàfíà ọ̀lẹ́ kàmá gbogbo níta fi sẹ̀rí àti táwọn àfa sọ ń pa níta fi sẹ̀rí yìí ní ká gbọ́ yé ìsádù ẹ̀ka yàsín fóòkù yín oníṣínàdù ẹ̀lẹ́ mọ́bìlì tẹ́ ní àní pé káàtì ẹ̀ wá sọ wípé kọ̀ lẹ́ ó ní kì í ṣe ẹ̀ka yàsín fóòkù ńgbà tó bá kú takọ oníbídé àní kẹ́ ẹ̀ka fún tó bá kú ṣùgbọ́n tó yìí káwá sọ pàdé ṣe àgbà wọlé wọn ní ńgbà bá ń ṣe kíni tí bá ń pọ̀ kàkà kú lọ́wọ́ tó di pé yóò kú láyé. láti ra àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ẹ kàn sí wa ní mọ́ṣáláṣí nungu huda sí akinsanya street off omilani road ìjẹ̀sà airways Suru, sùúrùlérè lagos tàbí kí ẹ pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lórí zero nine zero nine five one nine zero six three three. zero eight zero five one three one five zero nine one. zero nine zero nine five one nine zero six three three. zero eight zero five one three one five zero nine one. a ó sì dá yín lóhùn lórí ibi tí ẹ ó ti rí ra ẹ má ṣe ra ayédèrú ẹ ra èyí tí ó ń ṣe ojúlówó tí ẹ bá fojú gan ní ayédèrú ìdánilẹ́kọ̀ọ́ yìí àwọn tí wọ́n ń ṣe tàbí àwọn tí wọ́n ń tà ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ìsìláàmù dára ó sì nílò ohun tó dára. asaru mi bẹ sọjá mi pé mama rabili makọọbi ẹni owó tó bá kọjá bíi sàárè fakọrọ akuniwọlọ ahad tó sì ka kuniwọlọ ahadun nígbà gbàmọkànlá lẹ́yìn náà tí wọ́n sọ yí pé kí ládàá rẹ̀ ọmọ bá òkú kọ́ máa bá òkú tó sọ yí pé ládàá rẹ̀ kọ́ máa bá òkú wọ́n ní ajẹ́ yí pé. wọ́n fún àwọn òkú wọ́n fún ládàá níyì àwọn òkú tí wọ́n bá ń bẹ́ ń butẹ́ àwọn tí wọ́n ní àdìsẹ́ pé àdìsẹ́ ń bá tìlú mọ̀ọ́dọ̀ gbogbo ń tà kálọ̀ yìí ó ti jẹ́ yìí pé Muhammad sallallahu alaihi wa sallam kásọ̀ pé fìdáwù ti Qur'an fìdáwù wọn pé fìdáwù nígbà tí wọ́n bá ka Quran tán àti kaka Quran kaka Quran là kọ́ mu yẹ kò dáa bídé àní ká jìnà sí i oúnjẹ sísè wá fókùn kọ́ bòlẹ́rán ti láwọn rí i kó lè jẹ́ pé èèyàn jẹ́ ń tó ṣe déédéé èèyàn jẹ́ mùnáfìkì èèyàn jẹ́ ń ti pé yóò fọwọ́ bu ẹ̀rí lójú fáwọn tí wọ́n láwọn lẹ́rìí ẹ̀rí tí wọ́n láwọn rí ọ̀ràn ẹ̀ní kakọ́ ká tabawa ká káwá wò ǹjẹ́ ló ṣe déédéé dé ká máa dáná òkú àbí ò ṣe déédéé ẹ̀ pẹ̀tà bá kàn sọ yí pé kọ̀dá haramu ni èyí èyí sún déédéé ibi tá a ti lè jò déédéé ni pé ká mẹ́rìí wọn wá yí pé wọ́n lẹ́rìí wọ́n mẹ́rìí wá ń tòótọ́ ẹ̀rí yẹn ni ò wọlé kẹ́ntì ṣe náà ò lè tètè kú ń kọ́bẹ̀jẹ̀ pé ntí ọlọ́dún ó sì ní yí pé lọ́wọ́ ẹ jẹ́ àkọ́kọ́ lọ lọ́dọ̀ asaru kan wá látọ̀dọ̀ ahnaf ibn qais asaru yẹn ọsọ fún ayé pé ó ní kuntu asma umar ibn khatab radiyallahu anhu ó lóun máa ń gbọ́ tí umar ibn khatab ti máa kọ́ lọ́ba ní ẹnu ti ti máa ń sọ òun máa ń gbọ́ tí máa ń sọ yìí pé la yadkhulu rajulun min quraish min babin illa dakhala ma'ahu ẹnìkan nú àwọn quraish kò ní wọ ibì kan kò ní wọ ibì kan. tó bá fi lè wo ojú ọ̀nà ká àbí káwọn èèyàn ọ̀rọ̀ tì kọ́ gbójú ọ̀nà náà wọlé. asaru kìsà ànábì lọ sọ ànábì sọ òun gbọ́ tí umaru máa ń sọ ọ máa ń sọ ọ máa ń fi ọ láti ń bẹ fún lọ. ó ní òun ọ̀rọ̀ tí umaru máa ń gun lọ́kọ̀ tí gun umaru. ìjọ tí wọ́n gun Umaru wa pa Suhaibu láṣẹ kò tí ì kú ó wá sọ yìí pé anyusaniya bi nansi salasan ó ní kó kírun fáwọn èèyàn fún odidi jọ́ mẹ́ta òní ọmọ lídìí àwọn èèyàn fọjọ́ mẹ́ta wa amara ayájára li nansi tó aman tilika salasan ayam ó sì pa láṣẹ yìí pé kó sì máa ṣe ń jẹ fún àwọn èèyàn fún ọjọ́ mẹ́ta yẹ hata yachamu alusura ala rojulin kagbọye torí orí ẹ̀ ni a bẹ̀rẹ̀ nígbà tá a bá ń tu tá a bá ń tu yẹlẹ yẹlẹyẹlẹ nìsín títí táwọn tí wọ́n dà mọ́ra ń pa ta ni ó jẹ khalifa lẹ́yìn òun títí wọ́n fẹnu kù fọlọ́mọ àrọ́jà o wọn lè jẹ náà sá onígbà táwọn sin ọmọ ọdún tán táwọn padà dé wọ́n ti àwọn àwọn wọ́n ti gbé tébù sílẹ̀ gẹ́gẹ́ bí àsọsẹ́lẹ̀ tí Ọmaru sọ fún Suhail wọ́n ti gbé tébù sílẹ̀ wọ́n gbóúnjẹ sí fàmsàkà nàásù lil huzni alladhi hum fi àwọn èèyàn ọwọ́ òun ò lè jẹun torí pé ikú khalifa tó kú láyé ọ̀nbẹ́lára àwọn ìbànújẹ́ rẹ̀ òun ò lè jẹun fàjáàlì abbas ibn abdul talib abbas ibn abdul talib sí ọkọ anabi sọlọ sàn lọba lọba di fakọọd ọwọ aṣọ ìpè ya ayiwa nas ẹyẹ yẹn kọdimata rasulillah sallallahu alayhi wa sallam fa akana baada wa sharibna anabi mama sasa o ti o kó láyé ajẹnlẹ́yìn rẹ àsìmúlẹ́yìn ìdákọ̀já máa dé o èrí àǹtẹ́ni kẹ ká ṣe òkú tẹ́láàrí náà ni à ń sọ yìí o káwa wò bá ti tu yẹlẹyẹlẹ ọlọ́nàbí kó láyé àwọn jẹun lẹ́yìn ìgbà tó kú tán àwọn sì mú un wọ́n mọ́ta abubakar fàákànnà bá a dẹ̀ wọ́ sẹ́rìbìnà abubakar náà sì kó láyé ńgbà tó náà sì kó láyé àwọn náà wọ́n jẹun àwọn sì mú lẹ́yìn ẹ̀ ayúwà náà ẹ̀yìn ìyà kúlù min hada ta'am ẹ̀jẹ̀ ńjẹ tí wọ́n gbé sórí tí wọ́n gbé lẹ́yìn ẹ̀jẹ̀ famada yadahu lọ́ba náwó èsì oúnjẹ wọ́n má dáná sọ ẹ̀dí ẹ̀hún fàákàlù nígbà tó náwó sóúnjẹ làwọn yẹn náà tó sùgbó oúnjẹ tí wọ́n bẹ̀rẹ̀ sí máa jẹun. ahmed ibn qaisi wa ń sọ yìí pé fa'araftu ta'wila qawlihi ìjọ yẹn ló wá tún ma ìtumọ̀ ọ̀rọ̀ tí umaru máa ń sọ tí máa ń sọ yìí pé tí kùrẹ́ṣì kùrẹ́ṣì kan ẹnìkan náà àwọn ará kùrẹ́ṣì náà ọmọ kùrẹ́ṣì á bá wo ojú ọ̀nà kan àyàfi káwọn èèyàn ọ̀rọ̀ ti ojú ọ̀nà náà ó yìí pé abbas kúrọ̀ṣì ni ìgbà táwọn èèyàn jẹun àìsàn pọ̀ náwó sóúnjẹ náà làwọn èèyàn náà wá ṣe wọ́n bẹ̀rẹ̀ sí máa jẹun nígbà táwọn tí wọ́n gbà wá gbà wá wọn ò gbọ́ wá bí ipá àmà ń jẹ lẹ́yìn òkú ti sọ̀rọ̀ àkọ́kì yọkù o ahanafi ibi tí sọ báyìí òun sì gbọ́ yẹn yé tí kú tí abasi ní káwọn jẹun kakọ gbọ yẹ kìsàn àbí lọ sọ o ẹlẹ́ẹ̀kejì abas ọ̀nsọ́jà àmì pé abas kùràṣí ni náà kùrẹ́ṣì ni ìgbà tó tó náwó làwọn èèyàn tó jẹun pé aisami ọwọ́ sọ yìí pé wọ́fí ali ibn zayd wà hadithu hasan ó ní ali ibn zayd ó ní bẹ́lẹ́ àwọn àti ẹgbẹ́ àdìsí wa àdìsí ẹ̀dí da ọ̀bàkíyà tó lè jáde ẹ̀rí jáde sọ̀hí ó ní gbogbo àwọn ọ̀pọ̀ àwọn yòókù náà àwọn tí wọ́n gba àdìsí wa náà àwọn tí wọ́n gba àdìsí wa ó ní gbogbo wọn ní àdìsí wọn máa ń lálàáfíà ilé ìlọ́fà tó pé irú àwọn kéde báyìí ọjọ́ kí á mọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wa bísí pẹ̀lú ẹ̀ ẹ́ẹ́dì pé tí n bá ti ń wá nǹkan kiri tó bá ti rí nítorí fẹ́ jọ yóò tètè dì mú kó lè ti gbàdé pé à ẹ̀rí rè à ń sọ lẹ́yìn fún wa torí nígbà tí wọ́n bá ní nǹkan ọ̀bà sí tí wọ́n bá fi irú ẹ̀rí báyìí tí wọ́n bá fi sí wa lówájú àtọ́pẹ́ àá bóyá àwọn àáfàá yẹn tí wọ́n ní kò sí wọn ò tí ì rí léyìí bóyá bá sì fẹ́ jó lóòótọ́ olódodo tí ó ṣe déédéé ọ̀rọ̀ yẹn kó mú ẹ̀rí ẹ̀ńtí ọ̀yàpá sí tó wa mọ̀ bí ó ti fèsì lé kò ní sọ yí pé ntọ́sọ yẹ kò ní sọ yí pé wọn ọ̀rẹ́ rì ara àkọ́kọ́ ló ẹ̀ rí ni ìjẹ́lọ́fẹsẹ̀ múlẹ́bí ẹ̀rí tí a ní àwọn arítí pé káwọn èèyàn máa sòkúrè àgbọ̀yé yìí nípa asàrùtà kàlọ́ yìí àgbọ̀yé tí ó jìnnà ni ó jìnnà sóòótọ́ káwọn bá lọ. àkọ́kọ́ ìsìnàdù àdìsí dáàfù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n máa ń kó. pónpóró bá àdìsí tí a ń lọ pa àdìsí gan yín pé èwo lọ wọlé èwo ni ò wọlé àkọ́kọ́ kìí ṣe o asar asar taba eh, asar àwọn aládìsí èyí máa ń lò fún máa ń lo àdìsí fún eh, asar sì máa ń lo asar fún àdìsí gbà mí ibi irú náà ka asar ó pé àdìsí ló bọ̀tí àmọ̀ bọ̀tí lọ́dọ̀ àwọn aládìsí tá a bá fẹ́ wò ó bá ní àdìsí ní tànàbí sọ. tẹ́bá ní asaru ní tí wọ́n gbà lọ́dọ̀ àwọn àwọn ọmọlẹ́yìn àwọn sọ̀hábà rẹ̀ kọ́nà ọba níjọ́ ní sí wọn. asaru yìí wọ́n lé nú àwọn tí wọ́n gbà wá wọ́n ní dáàfù bẹ́ẹ̀ àwọn ulamaw jarh wa ta'dil àwọn tí wọ́n máa sọ wípé àdìsí lè dá àdìsí lè ọ̀dá àbí asaru dá kò dá wọ́n sọ bẹ́ẹ̀ tábàlọ̀ wo nu tíra jarh wa ta'dil ibn mundir ìdíkẹta ojú one eighty six àti tàdébìlì kamal fi asma'i rijal tí a bá lọ wò àdìsí four thousand six hundred and fifty nine agbọ̀ntọ́ sọ nípa àwọn tí a gba kínní ìwà ipò wọn lẹ̀ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì irú asaru yìí asaru tó wà tí ó ta kú àdìsí tó wà sọ̀híhù ni wọ́n kárù ni ní a máa ń pè ní àwọn àdìsí òun ni tó bá ti ta kú àdìsí tó wọ́n ṣe kẹ́ni tó wà sọ̀híhù àdìsí àwọn àdìsí tó wà sọ̀híhù. èyí wọn sọ ni wípé ká ṣe oúnjẹ fún káwọn ará àdúgbò sóúnjẹ fún àwọn ibi tí òkú ti kú ntí àdìsọ wa sọ yìí sọ nìyẹn wọn ò sọ pé káwọn ọmọ lóòkú fáwọn tí wọn wá kí wọn àwọn àdìsí ntí jamba yìí náà ó tún ta ko sẹlẹfù sọlẹ àwọn tí àwọn àgbà àwọn àmà àwọn ọtakò àwọn àhadìs asaru ó forí gba àwọn àhàdìsí wa sọ̀híhà látọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alaihi wa sallam àdìsí abdullahi ibn jafar olùdàdìsí àkọ́kọ́ kọ́lọ́ba ni yọnu sí gbogbo wọn ó ní ńgbà tí wọ́n kéde kú bàbá àwọn tí ṣe jafar níjọ́ tí wọ́n pa lójú ogun Uhud nígbà tí wọ́n pa tí wọ́n pa Jaafar, níjọ́ tí wọ́n pa ihina kutil nígbà tí wọ́n pa ìtànàbí sọ ní pé isna wùdí Jaafar jafar tó ẹ ṣe oúnjẹ fún àwọn èèyàn jáfáwù ànábì kisa ọmọlẹ́yìn sallallahu alaihi wasallam ẹ ṣe oúnjẹ fáwọn aráàdìlẹ̀ jáfáwù fakọ̀dé àtàwọn amúrú yòṣùgìlì wọn torí pé tó dé bá wọn yóò kó wọn láìrò ju àti lè má jẹun eléjì àmọ́ yìí pé àwọn tó kú òkú fún wọn ó ṣe oúnjẹ lọ sọ ibi tí òkú ti ṣe kẹ́ni tó kù ti kú láyé láyé tá a wà yìí wọ́n ti forí ẹ̀ gbára wọn ó ti di ákàsì áksù àwọn ará òkú tó kúkú fún ni wọ́n sọ pé àwọn ṣe ń jẹ fáwọn èèyàn ọba ìsìlámù ntọ́ba ìsìlámù ni káwọn ará àdúgbò sóúnjẹ fún ibi tó kù ti kú. ẹlẹ́ẹ̀kejì ni hadith Jarir ibn Abdullah al-Bajali hadith Jarir tó sọ fún ayé pé ìkànnì ọmọlẹ́yà níbo Muhammad sasa ni Jarir ibn Abdullah òní kúnà náà dùn wọ́n fi rìwáyà inú rìwáyà mi òní kúnà nára ntawari al-ishma ila wɔsɔne atatɔ ami ba da dafini mi na ne ya ha nta wɔ malaria ne bi sɔ san taa man ka kéèyàn kéèyàn kó la ye kí awa kójọ bi òkú ɛ kama barawa eléde eléde ababa adjoko wọn ta tẹ́ǹtì bi òkú tàbí akada alẹ́ wɔsɔne ata ɛɛ wɔ wɔsɔne atatɔ ami ba da dafini yìí àti kí o kí àwọn èèyàn tó ẹ̀ ń tó kùkú kí wọ́n máa ṣe ń jẹ fáwọn èèyàn tí wọ́n wá kí wọ́n náà nìyá hati ẹnu ẹ̀ṣẹ̀ ẹnu haramu ni wọ́n kà sí haramu tí irú haramu tí ànábi sọ̀sán tó ní ẹtí bá ń pariwo igbó orí òun burú tó kú ẹ̀ bá kú ẹ̀ṣẹ̀ tí wọ́n máa gbà wọ́n ní irú ẹ̀ lẹ̀ṣẹ̀ táwọn tí wọ́n bá dánwò ẹ̀ náà gbà ó fẹ́ pé àwọn èèyàn gbẹ́sẹ̀ lórí wọn máa sọ̀kú ni wọ́n gbalada o ẹ̀ṣẹ̀ ni o ẹlẹ́ẹ̀kẹta hadithu kẹta yìí hadithu Aisha akọ́nà ọba níyọnu sí i imam bukhari àti muslim wọn gbà wá nù sahihaini wọn wọn ni aisha akọlọba ni yọnu si rọbí ọlọ́wani a káàní ti táàmúrù bi talibin táyísà bá rí pààrẹ nìkan lilimarid táàrẹ nìkan ọ̀bàyà aisha wà lọ́wọ́ sí ṣé kùrù lẹ́yìn bàbá máa ń pè bí ìjẹ́ máa ń lúpọ̀ wàrà àti bí oyin yóò lù mọ́ra wọn funfun fura yóò foyín sí ẹ̀ta rẹ̀ ọ̀bàyà yóò sí yóò ṣe yóò àlọ́ òní wọ́n lọ gbé fẹ́ tara rẹ̀ ọ̀yà kó mú. wọ́n ní mahzuna ala al halik bẹ́ẹ̀ lẹ́tí ń banú jẹ́ lórí ẹni tí èyí rẹ̀ tó kú láyé Aisha sọ pé wọ́n lọ gbé tàlílì yẹn fún kó mú dákun ẹ gbọ́ Aisha máa ń sọ yí pé rọ́dí ọlọ́wà ni à ìní sẹ́mi tó Rasulullahi sallallahu alaihi wasallama ó lóun gbọ́ tí àdébísọ̀ lọ́wọ́ sá tí ó sọ yí pé ìnà tàlíbìnà fúra tajumu fuadal marid ó máa ń jẹ́ kí ẹ̀mí aláàárẹ̀ ó balẹ̀ ọmọ máa rẹ̀ balẹ̀ ẹni tí ì bá ṣe fáláàárẹ̀ ara rẹ̀ ó balẹ̀ wàtúndì bíbáàdì lè hùsùnì ó sì máa ń jẹ́ kẹ́ ẹ̀ tó kù kú fún kí ìbàdí ó kù lára tọba mu ìbàdí ó bóyá ni ó sùn ní àbí àkànní ìbàdí ó lọ sá lọ díẹ̀ lòun ṣe máa ń ṣe é wa àìsàn kì í o ló kù láyé o tó ẹnìkan ti pàdé mi náà àfa àti ẹni ẹsẹ pé káwọn máa jẹun òkú tó mo ní bẹ́ẹ̀ ni tó ní àdìsù kánbẹ́nu sọ Bukhari mo ní kó fi ti Muslim ó ní àdìsù Aisha mo ní kó tó ti Muslim àti Muslim méjì náà lọ ti wá ẹsẹ ní Bukhari nìkan kí ló fẹ́ sọ ń pẹ́ ẹ̀ ó nílé nǹkan kí la fẹ́ sọ sí i mo ní sẹ Aisha lòkùnkùn fún ni mo sáà gbọ́ àdìsù yé Aisha tó bá nìkan ń sàárẹ̀ yóò sọ pé wọ́n lọ ṣe fúra wọ́n lọ gbé fún ti bí tàbí wọ́n gbọ́ pé ẹnìkan kúrò láyé yóò lọ ṣe fúra yóò lọ gbé fáwọn tí yóò sọ pé ẹ lọ bá mi gbé fún tí àwọn yẹn ti kúrò láyé kó o mú ẹ dákun ó ṣe jọra wọn ó sì jọ pé ilé ìlànà wa lè rí i pé ká sòkú parisa náà sòkú subhanallah kò jọra wọn gbogbo àwọn ahadis tá kà sí lẹ́yìn bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ tí àwọn sọ̀hábà sọ gbogbo ẹ̀ lè jẹ́ àmọ̀ yìí pé àyíntòkù bá kú fún wọn yìí dáná wọn yìí sòkú àwọn èèyàn tí wọ́n ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ wọn ni wọ́n ó ṣe kíni fún wọn ni wọ́n ó dáná fún wọn tí wọ́n fún wọn fún oúnjẹ rò wọ́n lẹ́nu. Asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu àti àsìkò yìí kí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin a ní ká ṣe ìrántí fún yín ni lórí wáàsí tí mọ́ṣáláṣí nurul huda mosque àgbékalẹ̀ rẹ̀ tó bá di gbogbo ọjọ́ friday saturday àtọjọ́ sunday ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́ fún àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa lórí iléeṣẹ́ bond fm ninety two dot nine lọ́jọ́ friday saturday àtọjọ́ sunday aago mẹ́sàn-án títí di aago mẹ́wàá alẹ́ ni àwọn ìdánilẹ́kọ̀ọ́ náà yóò máa gorí afẹ́fẹ́ bond fm ninety two dot nine bákan náà lórí lagos television lọ́jọ́ saturday aago mẹ́fà àbọ̀ òwúrọ̀ di aago méje ẹ máa wù tawhid lọ́jọ́ sunday láago mẹ́fà àbọ̀ wúrọ̀ di aago méje òwúrọ̀ ẹ máa wù fíkìrù tó bá dọjọ́ sunday bákan náà aago méjìlá di aago méjìlá àbọ̀ ọ̀sán ẹ máa wù sí tẹ̀síkíyàtò nàfẹ̀sẹ̀ lórí lagos television bákan náà lórí amóhùnmáwòrán nta ṣànà ten lọ́jọ́ sátidé aago kan àbọ̀ di aago méjì ọ̀sán ẹ máa wù dálẹ́kọ̀ọ́ wa àtúntẹ̀ rẹ̀ yóò tún wáyé ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ní aago mẹ́fà títí di aago mẹ́fà àbọ̀ òwúrọ̀ ní nta ṣànà ten láti ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn ẹ̀dá pọ̀ mọ́ wa ní mọ́ṣáláṣí lóòrùn húdà níbi tí ìdánilẹ́kọ̀ọ́ tó ti máa ń wáyé lọ́sẹ̀ọ̀sẹ̀ níbo ló wà nọmba thirty five sílífàtù akínsọ̀yà street ìjẹ̀ṣà sùúrù lẹ́rẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ náà máa ń wáyé ní aago mẹ́rin ààbọ̀ di aago mẹ́fà ààbọ̀ ìrọ̀lẹ́ ní ọjọ́ monday ẹ máa pàdé dr sirajudeen bilal al-asro fún ìdánilẹ́kọ̀ọ́ tawhid lọ́jọ́ tuesday ẹ máa pàdé dr sharafdeen gbadebo raji lórí ìdánilẹ́kọ̀ọ́ fikio lọ́jọ́bọ̀ thursday tẹ̀síkíyàtò nọ́ọ̀sì ẹ máa pàdé sheikh zikrulai ṣàfi fún ìdánilẹ́kọ̀ọ́ àtọ̀ nọ́ọ̀sì tó bá dọ̀jọ́ sunday ìdánilẹ́kọ̀ọ́ àdìs ẹ máa pàdé sheikh idris suraka bẹ́ẹ̀ ni tó bá di sátidé tó bá gbẹ̀yìn gbogbo oṣù ẹ máa pàdé dr abdulrasaq abdulmajid alaro lórí ìdánilẹ́kọ̀ọ́ tawhid wa ní èdè gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ ni gbogbo ìdánilẹ́kọ̀ọ́ yìí aago mẹ́rin àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ni ẹ má ṣe aláìwá o láti bá àṣàlékún ìmọ̀ ẹ̀sìn máa sànà ẹjẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn ìmà àwọn àfa àti àti ṣáájú wa a sì múnú mọ́díhábù kọ̀ọ̀kan mọ́díhábù kọ̀ọ̀kan àti màlìkí àti abu hanifa àti imam màlìkí àti ṣàfi àti ahmad tó bó wa mọ̀ wọ́n sí skọ́là gbogbo tá a ti mà kí ló kálukú sọ lórí ká máa sòkú káwá bá àfa àti ń ṣẹlẹ̀ rè pé sáwọn eléyìí ò rí àdìsí tiẹ̀ ni tó ń gbé kiri àwọn àfa olùmọ̀ wọn kọ́ sọ yí pé bọ́nà tí sọ̀hábà nàbí ẹ̀ nàbí ló lọ́dún ọ̀la tọ́ba sọ yí pé kúnà náà dùn kádà mí kádà àwa ọmọlẹ́yà nàbí ń ta ka ni wọ́n ní ìdájọ́ ẹ̀ pé gbogbo àwọn ọmọlẹ́yìn wọn lórí ni tàbí kọjá pé ń ta nàbí ẹ̀ fún ni tàbá lórí ẹ̀ fún ajẹ́ pé ànàbí tó ní pé àdìsí àdìsí wa fi'lun wa kini wa takrir takrir ni kana bi kò sọ kò sì ṣe but ọ̀rọ̀ ìkànnì ọmọ lẹ́yìn ẹ̀ tó ṣe kò sì sọ̀rọ̀ torí kò kúkú ní dákẹ́ lórí tó yẹ pé kò dáa ni orí kò dáa ló fi dákẹ́ tàbí kọ́ rẹ́rìn orí pé ọkọ̀ ń fàmù ẹ̀ fún wọn nìyẹn. tábà sọ yìí pé méjèèjì ni àti pé ànábì ọkọ̀ ń fàmù ẹ̀ fún wọn àti pé àwọn gbogbo àwọn sàbẹ̀ sọ̀hábà ànábì rọ̀jọ́ ọlọ́run jẹ́míàn àjùmáyìn ni wọ́n fẹnu kò lórí yìí pé èèyàn gbọ́dọ̀ kójọ àwọn èèyàn kójọ ẹ tí ọba kójọ ní olókùú bò ní ó ti jẹun òkú ẹgbà tó di pé ó dé kọ̀ lọ́mọ làwọn tí wọ́n dà náà sọ pé ó ń sọnù ni bàbá yìí bá ní wọn kankan ká lè ibi igbó nanabi wa ló ẹ wá foríjì fọmọ ya yín tí ó kú láyé tá a gbé sí yìí wọ́sẹ̀lù lẹ́wù àtàfẹ́bìyìtà ẹ sì bẹ́ẹ̀ lọ́hùn fún kọ́lọ́hún mẹ́sẹ̀ ẹ̀ dùn ó fàyínà wọlé ànàyùsà tó wọ́n máa bílẹ̀rì ní ìsìn wọ́n ti bílẹ̀rì ní ìsìn ibẹ̀ wọ́n ti wá foríjì ọlọ́ọ̀bá fún kì í ṣe pé wọ́n àlọ́ padà síbi tó kù kú sí wọ́n àlọ́ jókòó ń wọ́n máa jẹun rárá làmọ́ sọ pé àwọn tó wá dájọ́ ọwọ́ abá umaru jọ kan umaru wa sọ fún wípé bílẹ̀rì pé alimi náà hàlà àmàyí ti kún sáwọn èèyàn máa ń parí sáwọn èèyàn máa ń kébé àìní sùúrù bí tó kù yín bá kú bí umaru bí jẹ̀rí ìlérè fakọ́làlà oníwòye ké tó kù bá ti kú ọmọ fọ̀rọ̀ ọmọ lọ́wọ́ umaru wa tún bílẹ̀rì pé fàálì tàṣàmẹ́wò náà ń da alimi yìí wọ̀tàjà ẹ̀ nà tó àm sẹ́ẹ̀ máa ń kó jọ lọ́dọ̀ àwọn tí kù bá kú tí wọ́n máa fún yín ló ẹ̀ máa jókòó pé wọ́n fún yín ló ń jẹ kọ́là náà wọ́n bẹ̀ wọ́n dárí kan náà ẹ̀sẹ̀ tẹ́ gbà ń bẹ̀ lẹ̀sẹ̀ ti ń kegbe orí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ahadis olọ ọrọ àwọn afa nàjẹ́ asma ìpè ní táwọn èèyàn ń lónìí bí ká máa dáná òkú fáwọn àlejò tí bá bá wọn tí àwọn ará ìmọ̀ká kí islam tó dé wọ́n ti ṣe é ẹja bó díẹ̀ nu wọn. àwọn màlìkíyà ní ká kọ́kọ́ mu A màlìkíyà wọn ní mọ́jẹ̀mú ẹni tí ẹ ṣe ń jẹ fún tùǹbọ̀bí táwọn tó ń falidé ẹ rí i pé a ní hadith jafar anabi sọ yìí pé ká ṣe ń jẹ fún ẹni tí òkú ṣe kẹ́ni tó kú fún lọ́dọ̀ àwọn màlìkíyà wọn ní bẹ́ẹ̀ ni ẹni tẹ́ wàá ṣe ń jẹ fún náà ó tún ní mọ́jẹ̀mú mọ́jẹ̀mú ni pé aláyàkúnú kọ̀lìṣàmù wàhálà nìyá àti ọ̀gẹ́rì ha ní maharamad kọ́mọ̀jẹ̀ yìí pé wọ́n kó jọ níbi pé wọ́n ń ké òun ní sùúrù ọgbà kádàrá ọlọ́lórí tó ṣẹlẹ̀ wàhálà tàbí wọ́n tún ṣe nǹkan mìíràn tó jẹ́ haram níbi òkú wàhálà haruma irisa tó amúláhùn tí wọ́n bá fi dẹ́rù ẹ̀wù wọn ni ẹ fún wa haram ni kẹ́ ẹ lọ sẹ́ǹdì oúnjẹ fún wa torí pé ẹlẹ́sẹ̀ ni wọ́n bíbà tẹ tó ń fún wa lóúnjẹ lórí ẹ̀ṣẹ̀ wọn amàlìkíyà ní àwọn àáfàá wọn wá kọ kéèyàn ìtì àmọ́ alimẹtìlì nas káwọn ẹni tí kùkú fọlọ máa fáwọn èèyàn ló ń jẹ liana dalika yakunu fi sururi láfi surur yakunu fi sururi láfi surur wọn torí kéèyàn kéèyàn kí ẹni tí òkùnkùn fún ọ máa fún yàn ló ń jẹ kí èèyàn ò fún yàn ló ń jẹ èèyàn máa fún yàn ló ń jẹ ìdùnnú ni kì í sóúnjẹ ìbànújẹ́ wípé oúnjẹ ìbànújẹ́ ni ẹ ń fún yàn jẹ yẹn torí ẹjọ́ òfò lóúnjẹ ẹtí ló ẹ̀ bá dùn ní fún yàn lóúnjẹ kì í ṣe ẹjí bá ba lóúnjẹ tí bí sọ̀kalẹ̀ sí ní òfò lóúnjẹ níta màlìkí àsọ nìyẹn ẹjẹ́ àgbọ̀ ntí ìmáàmù Ṣáfì sọ kọlọ́ba ni olùsí ẹnu tí ra rẹ̀ tá à ń pè ní umu volume one uh, page two seventy eight ó ní ọ̀rọ̀ àwọn màlìkíyà abáwọ̀ ní dàkírà ní Qarafi volume two four eighty one ọba mẹ́ẹ̀ kọ́dọ̀ àwọn imam shafi ó ní inú tírà umu rẹ̀ ó ní wọ́n hibbul jiran mayit aw dil qarabati ayyamalu li ahli mayit fi yawmin yamut wa laylati ta'aman yushbi'uhum èyí tí mo nífẹ̀ẹ́ sí ni fún àwọn ará àwọn èèyàn tí a jẹ́ jiran àwọn jiran ni àwọn ará àdúgbò ará àdúgbò tó kù kú fún tàbáwọn alásùnmọ́ tí wọ́n ti súnmọ́ ibi tó kù ti kú kí wọ́n ṣe oúnjẹ ní ọjọ́ àkọ́kọ́ ọjọ́ àkọ́kọ́ tó kù kú kí wọ́n lọ sóúnjẹ fún ibi tí wọ́n ti tó kù ti kú kí wọ́n sì ṣe oúnjẹ tí ó yọ wọn fún wọn ó ní mo nífẹ̀ẹ́ sí i fẹ́ẹ́nà dálíkà sunnatun wa dhikrun karimun ó ní súnà dáa ni ó sì jẹ́ nǹkan àpọ́nlé wọ́n wọ̀ mí fílẹ̀ ahlil khairi qablana wa ba'dana inú àwọn táwọn èèyàn rí before wa àti lẹ́yìn wa máa ń ṣe ni tó yẹ ká máa ṣe àwa ló yẹ ká máa ṣe ń jẹ fẹ́ tí òkùnkùn fún kì í sáwọn ó ṣe wa ọ̀rọ̀ mọ́ mùsàáfì nìyẹn Imam Nawawi ẹnu tíra Majmu' rẹ̀ volume five eh, page three twenty imam náà wáyé sọ yìí pé àwọn ṣàfihàn sọ yìí pé wàlúù kánà nìsá tó bá jẹ́ pé àwọn obìnrin wọ́n ń kígbe nìyáhà nìyáhà ni àwọn wọ́n ń kígbe orí àwọn burú tí wọ́n pariwo wọ́n ní ẹ má lọ ṣe ń jẹ fún wọn o yẹn náà ìhànà tó rárẹ̀ máa ṣúyà tó ní pé ẹ̀ ràn wọ́n lọ lórí ẹ̀ṣẹ̀ tí ń gbà ní. sọ́ọ̀bù shamil sọ́ọ̀bù shamil ó ní ibùdó sọ̀báàgù nìyẹn àtàmì wọn ní ama islahu ali mayi tọ́ aman wọ́jàmù nasa alẹ́ yìí káwọn su káwọn tó kù kú fún ọ lọ máa ṣe ń jẹ káwọn èèyàn jókòó kí wọ́n kó jọ lórí pé wọ́n ń jẹ wọn falamuyu kọlu fi ṣe wọn ò gbà wá látọ̀dọ̀ wọn ò gbà kankan wá ipò wọlé lọ́dọ̀ látọ̀dọ̀ ànábì wa muhammad sallallahu alaihi wa sallam wọ́n yà bídẹ́ atún lórí mustahaba wọn ni bídẹ́ àti wọn ò nífẹ̀ẹ́ sí ni ibùdó humam ìyẹn àwọn hànàfíyà ó ní wọ̀nyúkọ́ ẹ̀ ti ká dìyàfà nàtọ́ àmì àlìmẹ́yìtì akọ kí àwọn ẹni tó kù kú fọ́ sọ pé àwọn nfa wọn tí wọn wá tu wọn lóúnjẹ ó ń torí pé wọ́n ṣe fún ìdùnnú wọn ò ṣe fún ẹni tí bàjẹ́ bá wà fún ká máa fún yẹn lóúnjẹ ó ní bídíà tó burú jáì ni lẹ́yìn lọ́wọ́ sọ hadith Jarir ibn Abdullah al-Bajali tí a ti sọ síwájú Imam Mardawi lọ́dọ̀ àwọn Hanabila mọ́dàbù kẹrin ni hanabila àti sọ malikiya àti sọ shafiya àti sọ hanafiya àti sọ hanabila ni inú tíra tá à ń pè al-insaf ó ní inú mustahabu lọ́wọ́ kí àwọn èèyàn ó ṣe ń jẹ fún àwọn tíyàn tó kù kú fún ìyapẹ́ nu òsì lọ́dọ̀ àwọn afáàlù rí ẹ ṣùgbọ́n àwọn ò láti ṣe oúnjẹ fún àwọn èèyàn kálọ̀wò insaf volume two ojú five sixty sí five sixty one ibùdó tẹ́mi à ɔwɔ nsɔ no tira majumu fatawi wa wɔne ama suna ato ali mɛtɔ ama yɛde wɔn nasa ile yi káwọn èèyàn lọ́ọ̀ máa ṣe ń jẹ fáwọn èèyàn wọn máa ké sí yàn bẹ́ẹ̀ wọ́n wá jẹun fìdá fọwọ́ agẹ́rù mọ̀ṣọ́ wọn ni kò bàṣẹ́rì àmọ́ wọn ni mo wá bídíà wọn ni bídíà ni tó di pé jẹ̀rí ibn abdullahi albajali ntọ́ sọ wọn wá wọn sọ àdìsí ẹ̀ ní ìgè kúkúrú gbogbo àwọn àyèmọ́tìlẹ̀ arba gbogbo àwọn àfa mẹ́rẹ̀ẹ̀rin tá a mà tó gbajúmọ̀ madabu malikiya madabu hanafiya ni alimadabu alimaliki alimadabu ashafi walimadabu alhambali gbogbo ẹ̀ wọ́n kò lẹ́tọ̀ káwọn èèyàn ká máa sòkú kò lẹ́tọ̀ ká sòkú wọ́n sì pẹ̀lú àwọn ẹ̀rí tí a ti kà wọ́n ní haramu ni wọ́n torí pé nìyá àwọn kà kún bí bàtà àfọ ọ̀ràn mọ́lọ́ọ̀ba àǹkégbé gbẹdọ́lọ́ ṣe ọ̀dá lẹ́yìn nìyá hata haram wọ́n ní haram ni o wọ́n sì fi ẹ̀rí táwọn ọmọlẹ́yìn ànábì sọ̀rọ̀ sàtì á kà kún yín pé inú ẹ̀ṣẹ̀ ló wà ẹ̀ Ibn Kudama ìyẹn ni ìdáhùn lẹ́tọ̀ tí ìbéèrè tẹ́lẹ̀ká béèrè ní ìtọ́lọ́ Ibn Kudama inú mugni ẹ̀ Ibn Kudama inú mugni ẹ̀ volume three ojúwe four nine seven ó ní fàyíǹda àtìlẹ̀ hajj àtìlẹ̀ dáríkà jazz nígbà tó sọ bídí àpé kọ̀lẹ́tọ̀ kásẹ̀ǹjẹ káwọn tí káwọn tí òkùnkùn fún owó sẹ̀ǹjẹ fáwọn èèyàn ó wọ́n ní wàyíǹda àtìlẹ̀ hajj àtìlẹ̀ dárí tó bá jẹ́ pé bùkátà ó pèpè lọ síbi ẹ máa gbọ́ ó pèpè lọ síbi ọlọ́dà fàyíǹda òun rúbá máa jẹ́ àwọn máa máa yí ta òun torí pé àwọn kan lè wà kí wọn nínú ìlẹ̀kúrọ̀ wọlé amákìlẹ̀ báyìí láti àwọn oko ibi tó jẹ́nà àtàwọn àlù tó jẹ́nà bóyá wọn wá kí wọn wọ̀yà bíi tó ẹ̀ǹdà òun tó sì fẹ̀yẹ̀ sùn lọ́dọ̀ wọn wọ̀lá yomukinu hum ilà ayọ̀dọ̀yẹ̀ fún un tó jẹ́ pé wọn ò rí ibi tí wọ́n yẹ̀ sí àfi kí wọ́n sáṣe lálejò ẹnu oúnjẹ tí wọ́n gbé wá táwọn èèyàn gbé wá fún ẹgbẹ́ ẹ̀yin jẹ́ ń bẹ̀ ó jókòó ó wá lọ́nà tó jìn kò lè lọ Ibn Qudama ní pé ajá ló dá a lọ bẹ̀ kì í sọ̀gbìn lẹ́yìn ìgbà tó tó sọ gbogbo ẹ̀ tó fà náà dẹ́ ẹ̀ tí ó kù yẹ́bẹ́yẹ́bẹ́ yí pé kò bá sẹ́rí àmú kéèyàn máa ṣe ń jẹ àwọn tó kúkú fún kọ́ wọ́n ṣe ń jẹ ọwọ́ tí hajj bá dá lọ bẹ̀ yìí pé ẹnìkan wá látọ̀nà tó jìn tó sì fẹ́ sùn kò sì sí kò lè padà síbi tó ti wá mọ́ ipe kò ṣe é wọ̀ mí kó wọ́n sọ pé ah, amúnjẹ tí wọ́n bá gbé wáyé náà láti táwọn èèyàn gbé wá fún atáǹjẹ ilé ẹ̀ bá ní jẹ́ ń bẹ kọ́lá lè wùlà máa mo ti sọ tán làwọn àáfàá náà sì tún fèsì lé wọ́n ní hada ilam yakun lil mayiti aitam wọ́n ní à ń bá àgbà bẹ́ẹ̀ pé ọ̀dà tó ti bá fẹ́ sùn tó bá jẹ́ yí pé òkú kò lọ́mọ òrukàn àwòkánà wàlàbí yusuf abin malim tàbọ́lọ́mọ orúkọ tí èso kó wọ́n sá máa ti ṣe ní owó àwọn ará òkú ni kú fún wàhílà tẹ́bàjẹ́ pé nù àwọn tó kú fún wọn ó ti ṣe kánà ti di afatu ala alibalad àwọn tí wọ́n e bẹ́ nù lù ní wọ́n yà gbé àlejò ń tì wọn ò gbọ́dọ̀ mú kọ́bọ̀ nù owó òkú tàbí nù owó àwọn ọmọ lóòkù ṣe fún wọn yà tọ́ka ní ilé oúnjẹ wípé ilé oúnjẹ kan bẹ́ẹ̀ nítòsí lọ́nà bí lọ́jọ́ ń bẹ̀. fàyíká nà mímọ́ lè àìtá tó bá jẹ́ ti haruma haramu ni gbogbo àwọn afáwọn fẹ́ ni haramu ni. alibanta máa gbe kiri kọ́ńtà jẹ́ pé ntọ́ba mugiri ti ti ẹ yẹ sọ fún yín pé wọ́n yà tètè júwe ibi tí ó ti jẹun fún un ó lè lè lọ́kàtì ń gbé kiri tó lòun fi ń jẹun tó lòun fi ń jẹun di òkú eléyìí díẹ̀ nú àwọn nusus ìtọ́wá tọ́jà yìí pé kò múyè méjì dání agbọ́dọ̀ jìnnà síka jẹun ìwókù ẹ ọ dọwọ wa ká máa rántí ikú inṣàlá a máa bá tọ́pìkì wa lọ nínú lẹ́kṣọ̀ wa mi wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh. لا Assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. A fi àsìkò yìí kí gbogbo Mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin a ní ká ṣe ìrántí fún yín ni lórí wáàsí tí mọ́ṣáláṣí Nurul Huda Mosque àgbékalẹ̀ rẹ̀ tó bá di gbogbo ọjọ́ Friday Saturday, àtọjọ́ sunday ẹ máa tẹ́tí lẹ́kọ fún àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa lórí iléeṣẹ́ bond fm ninety two dot nine lọ́jọ́ friday Saturday, àtọjọ́ sunday aago mẹ́sàn-án títí di aago mẹ́wàá alẹ́ ni àwọn ìdánilẹ́kọ̀ọ́ náà yóò máa gorí afẹ́fẹ́ bond fm ninety two dot nine bákan náà lórí lagos television lọ́jọ́ Saturday, aago mẹ́fà àbọ̀ òwúrọ̀ di aago méje ẹ máa wù tàwíìd lọ́jọ́ sunday láago mẹ́fà àbọ̀ wúrọ̀ di aago méje òwúrọ̀ ẹ máa wù sókè o tó bá dọjọ́ sunday bákan náà aago méjìlá di aago méjìlá àbọ̀ ọ̀sán ẹ máa wù sí tẹ̀síkíyàtọ̀ nàfẹ̀sẹ̀ lórí lagos television bákan náà lórí amóhùnmáwòrán NCA ṣànà ten lọ́jọ́ sátidé aago kan àbọ̀ di aago méjì ọ̀sán ẹ máa wù dálẹ́kọ̀ọ́ wa àtúntẹ̀ rẹ̀ yóò tún wáyé ní ọjọ́bọ̀ thursday ní aago mẹ́fà títí di aago mẹ́fà àbọ̀ òwúrọ̀ ní nta ṣànà ten láti ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn ẹ dáàpọ̀ mọ́ wa ní mọ́ṣáláṣí lóòrùn húdà níbi tí ìdánilẹ́kọ̀ọ́ tó ti máa ń wáyé lọ́sẹ̀ọ̀sẹ̀ níbo ló wà nọmba thirty five sílífàtù akínsọ̀yà street ìjẹ̀ṣà sùúrù lẹ́rẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ náà máa ń wáyé ní aago mẹ́rin ààbọ̀ di aago mẹ́fà ààbọ̀ ìrọ̀lẹ́ ní ọjọ́ monday ẹ máa pàdé dr sirajudeen bilal al-asro fún ìdánilẹ́kọ̀ọ́ tawhid lọ́jọ́ tuesday ẹ máa pàdé dr sharafdeen gbadebo raji lórí ìdánilẹ́kọ̀ọ́ fíkẹ́ july ṣàfi fún ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀síkẹ́yàtọ̀ nafsi tó bá dọ̀jọ́ sunday ìdánilẹ́kọ̀ọ́ àdín ẹ máa pàdé sheikh idris suraka bẹ́ẹ̀ ni tó bá di sátidé tó bá gbẹ̀yìn gbogbo oṣù ẹ máa pàdé dr abdulrasaq abdulmajid alaro lórí ìdánilẹ́kọ̀ọ́ tàwíìdì wa ní èdè gẹ̀ẹ́sì. bẹ́ẹ̀ ni gbogbo ìdánilẹ́kọ̀ọ́ yìí aago mẹ́rin àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ni ẹ má ṣe aláìwá o láti bá àṣàlékún ìmọ̀ ẹ̀sìn máa sànà. alhamdulilayi rabbil alamin ọpẹ́ ni fún ọlọ́run ọba tó tún ṣe ní ìrọ̀rùn fún àwọn dókítà wa dókítà sirojidin bilal al-asro láti tún tẹ̀síwájú lónìí lórí ètò tawhid abẹ ọlọ́run nínú àánú rẹ̀ kí ó túbọ̀ san dókítà wa ní ẹ̀san rere ní ayé ń bì àti ní ọjọ́ àgbéǹde àlìkíyàmà kí ọlọ́run nínú àánú rẹ̀ kí ó túbọ̀ máa ran mọ́ṣáláṣí núrù dà tí ó jẹ́ onígbọ̀wọ́ ètò yìí lọ́wọ́ kí ọlọ́run má pín wọ́n nípa ẹ̀yin tí ẹ jẹ́ olùgbọ́ wa náà kí ọlọ́run gbọ́ àdúrà wa kí ó túbọ̀ fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ kí ó sì ṣe ní ìrọ̀rùn fún wa láti máa fi ohun tí à ń gbọ́ ṣe ìwà wù Allahumma amen fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí àwọn ibi tí ẹ ti lè rí àwọn DVD.